mo kì í káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn ló tún yáyá bọ́ síta nílọ́lọ́ yìí láti lọ wo eré orí ìtàgé kan tí wọ́n pe àkórí rẹ̀ ní mọ̀rẹ̀mí nínú èyí tí arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Marigold ṣe àgbékalẹ̀ rẹ̀ ọ̀pọ̀ àwọn òṣèré ni wọ́n wà níbẹ̀ pẹ̀lú láti wá wo eré orí ìtàgé náà àwọn bíi Dàmọ́lá Ọlátúnjí Adéníyì Johnson Fúnṣọ́ Adéolú Dao Silva àt àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èrí ọ̀hún tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jẹ́rìí sí wípé ó lóyin ládùn gbọ́ngbọ́n kan sí i ó ní àwọn òṣèré pẹ̀lú sọ ipa pàtàkì tí eré orí ìtàgé kó ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kírà fún ìlú mọ̀ọ́ká olórin nì ọ̀làmídé pàtó pẹ̀lú aṣọ olówó iyebíye eléyìí tí ó wọ̀ tí ó sì fi sórí ayélujára aṣọ ọ̀hún tí ó jẹ́ àwọ̀lékè lásán tí iye rẹ̀ sì jẹ́ mílíọ̀nù kan ó lé díẹ̀ náírà ni ó wọ̀ sọ́nù tí àwọn ènìyàn sì sọ wípé ká má parọ́ aṣọ ńlá olówó iyebíye ó ń lò ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ aya ìlúmọ̀ọ́ká olórin ni ani Idibia ló ti fi àtìlẹ́yìn rẹ̀ hàn lórí ayélujára tí ìlúmọ̀ọ́ká White Money ẹni tí ó jẹ́ awé olúborí nínú ìtakọ̀ngbọ̀n Big Brother Naija season six tàsìkò yìí arábìnrin ọ̀hún ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé òun kò fẹ́ràn láti máa wo ètò Big Brother Naija àti wípé àwọn olólùfẹ́ òun kò ju Efe àti Nengi lọ ṣùgbọ́n òun kò lè sọ àṣírí ìfẹ́ èyí tóun ní sí White Money tó tó sì fi ń ṣe gbogbo àtìlẹ́yìn èyí tó pọ̀ tó yìí fún un tó fi jáwé olúborí ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje àwọn ìlú mọ̀ọ́ká olórin ni Àdùnní Nẹfrẹ̀ntítì ló ti lo ìtàkùn ayélujára wọn fi ìkọ́mínú wọn hàn sáwọn tí wọ́n pe ara wọn ní ọ̀rẹ́ ṣùgbọ́n tó jẹ́ wípé bí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ ọ̀fẹ́ nìkan ni wọ́n máa ń rántí ẹni ṣùgbọ́n tó bá ti di ibi iṣẹ́ olówó wọ́n á gba ibòmíràn lọ ọ̀kan nínú àwọn ìlú mọ̀ọ́ká olórin ni Àdùnní Nẹfrẹ̀ntítì ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé ká má parọ́ irú ènìyàn bẹ́ẹ̀ kì í ṣe ọ̀rẹ́ rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọ̀pọ̀ àwọn olólùfẹ́ Kúnlé Àfọláyàn lórí ayélujára ni wọ́n ti ń kí ikú oríire ti àmì ẹ̀yẹ èyí tí ó ṣẹ̀ṣẹ̀ gbà gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn tó gbajúmọ̀ jùlọ ní ilẹ̀ adúláwọ̀ Kúnlé Àfọláyàn òun ló fi èyí sórí ìtàkùn ayélujára rẹ̀ lásìkò tí wọ́n ń fún ní àmì ẹ̀yẹ àti ìwé ẹ̀rí eléyìí tí wọ́n fi sọ wípé òun tó sì wà nínú ọ̀kan nínú àwọn tó gbajúmọ̀ ní ilẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún àmì ni àwọn ènìyàn sì ń ṣe lórí ayélujára fún àdúrà èyí tó tọkàn wá tí ìlú mọ̀ọ́ká Afeez Ọwọ́ ń ṣe fún àwọn ọmọọṣẹ́ rẹ̀ eléyìí tí wọ́n kọ́ṣẹ́ jáde lábẹ́rẹ̀ nílọ́ọ́lọ́ yìí Afeez Ọwọ́ ló fi sí orí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti ń gbàdúrà ọlọ́kan òjọ̀kan èyí tó gbé ọtí ìbílẹ̀ dání láti gbàdúrà fún àwọn ọmọọṣẹ́ rẹ̀ èyí tí wọ́n kọ́ṣẹ́ jáde ní abẹ́ rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ẹni bá ṣe ni lóore ọpẹ́ làdá èyí ló mú kí ìlú mọ̀ọ́ká olórin ẹ̀mí ni Yínká Aláṣeyọrí dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ fún àtìlẹ́yìn àti ìfẹ́ tí wọ́n ní fún òun Yínká Aláṣeyọrí ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àwòrán rẹ̀ ọkọ àti ọmọ rẹ̀ sí orí ìtàkùn ayélujára níbi tí àwọn méjèèjì ti dúró pọ̀ tó sì kọ àkọlé sí abẹ́ rẹ̀ wípé ẹ ṣé mo dúpẹ́ fún ìfẹ́ àti ìkẹ́ tí ẹ fi hàn sí mi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká olórin ni Esther Ìgbẹ́kẹ̀lé ló ti sọ wípé èyí wù mí ò wù ọ́ ló jẹ́ kí ọmọ ìyá méjì máa jẹun lọ́tọ̀ọ̀tọ̀ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn ni kò fẹ́ láti máa fi ara wọn ilé wọn tàbí ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ayé wọn sórí ayélujára ó sọ wípé lótìtọ́ ni wọ́n lè fẹ́ràn láti máa wò ó ṣùgbọ́n wọn kò fẹ́ láti máa fi tiwọn sí i nítorí náà kò lẹ́tọ̀ọ́ kí wọ́n máa dá irú ẹnikẹ́ni tó bá ń wúrú ìwà bẹ́ẹ̀ lẹ́bi wípé ohun tó wo oníkálukú ló ló lè ṣe ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ní àsìkò yìí ẹ kú oríire ọjọ́ ìbí olóògbà orí ìtàkùn ayélujára àwọn adégbòdù twins tí wọ́n jẹ́ ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí nìkan bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń kí wọn kú oríire ti ayẹyẹ ọjọ́ ìbí wọn eléyìí tó bá wọn láyé láàyè lára àwọn tí wọ́n kí wọn ó ní aláyọ̀ mega nine nine àtòrìṣe àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí bẹ́ẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká òṣèré ni àmọ́kàdé tí gbogbo ènìyàn mọ̀ sí ìjẹ̀bú òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti rò wípé ìjẹ̀bú kò ní oríkì tó pọ̀ àti wípé oríkì wọn kò jinlẹ̀ nítorí ìdí èyí ó ti ti ìtakọ̀ngbọ̀n èyí tí ẹni tó bá jáwé olúborí yóò gba ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred thousand naira gẹ́gẹ́ bí ẹ̀bùn wípé kí olúkúlùkù bẹ̀rẹ̀ sí ní ṣe fọ́nrán fídíò kí wọ́n sì fi sórí ìtàkùn ayélujára òun láti bẹ̀ òun yóò bẹ̀rẹ̀ sí ní ṣe ohun gbogbo tó tọ́ àti tó yẹ nípa fífi sórí ìtàkùn ayélujára òun kí àwọn ènìyàn lè wò ó pé ẹni tó bá jáwé olúborí ni yóò gba ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred thousand naira gẹ́gẹ́ bí ẹ̀bùn kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdún mẹ́wàá wa fún ti àsìkò yìí ẹ jẹ́ ká tún jọ pàdé nígbà mìíràn tí tó fi máa dìgbà náà nǹkan rí i dájú ṣògo rẹ̀ nìkejì lórúkọ tèmi.